Good, good evening, fellow Nigerians. Having critically observed the way and manner the Nigerian election has been conducted so far, I have come to the conclusion that Nigeria can never be redeemed. As a result, I have decided not to be associated with anything called Nigeria. In order to buttress my assertion, I hereby destroy my Nigerian passport. Thank you. God bless. Hello, mo kí wa mo kí wa o gbogbo ibikíbi tán bá wà tẹ́tí ń gbọ́ mi àbí tẹ́tí ń wò mí. Orúkọ tèmi ò yípadà, Yèyé Dára Kowé ni mo jẹ́. Tọ́ eh, ọ̀rọ̀ yìí à ń pè lówè, ó má dẹ̀ ti ń láró nú o. Hmm? Òun náà lẹ ti rí yìí báyìí sìn, ẹ ti rí brọ́dà yẹn. Ìwù fún àǹfààní ìwọ bí yóò ìjẹ́ Ìbò ó jẹ́ yorùbá àbí haúsá fúlàní tí ẹ sọ agẹgẹ yín ìran mi ẹ ti ẹ jẹ́ concentrate lórí ìran mi ẹ̀yin dáútì thomas tẹ wà ń bẹ ẹ̀yin kẹsí kankan ẹ̀yin náà wẹnu lẹkẹ wẹnu ọkọ presidential election ẹ governorship election task of rep àbí gbogbo kí ni náà náà dìbò lẹ́nu ọjọ́ mẹ́ta níjọ́ saturday ṣé bọ́ yẹn ṣe election nìyẹn ṣẹ́yìn ò rí bí country yẹn bí nàìjíríà ṣe dákẹ́ ó dákẹ́ débi wípé àwa gan ta wà lábúròdà ń fi ilẹ̀ èpò dákẹ́ nǹkan burúkú fẹ́ ṣẹlẹ̀ ó ti dákẹ́ jù everybody kan oró ara wọn sínú ẹ̀yin Yorùbá ẹ rò wípé gbogbo tí àwọn MC àtàwọn tọ́ọ̀gẹ̀ tí wọ́n ṣe ní Lagos State during presidential election and the eh, eh, governorship election ẹ dẹ̀ rò wípé nǹkan tẹ́kàn ròyìn pé ẹ̀kan máa ṣe tátẹ́gùn bá ti fẹ́ sí díẹ̀ everybody á ti gbàgbé ẹ̀yin Yorùbá nìkan òun pé eh, ilé kí pé gbàgbé nǹkan kò ń ṣe bí àwọn eh, àwọn tribe míì ààrẹ ti padà gbígi oró sílẹ̀ àwọn ọmọ yíbò wọn máa ṣọmọ yorùbá àwọn èèyàn ò gbà rádaràda àwọn ò gbà rádaràda anyway ṣé ti rí brọ́dà mi yẹn <laughs> nígbà tí yorùbá nation ariwo ta pa láti iye ọdún bíi mélòó sẹ́yìn bíi ọdún mẹ́ta bíi going to four years ta pa gbogbo nǹkan tá a sọ pátápátá gbogbo ẹ̀ ló ń ṣẹlẹ̀ ẹjọ́ irú brọ́dà tí wọ́n rí tó mú pálí ẹ̀ tó fa ìyá wípé pẹ̀lú situation táwọn rí during the presidential and the governorship election tó ń rí situation tó ṣẹlẹ̀ láàrin tribe ó hàn vil gbogbo nǹkan tí ẹ fi aṣọ bò tẹ́ ẹ ń bò mọ́lẹ̀ tẹ́ ẹ fẹ́ jẹ́ kó rú síta ọ̀run wá rú síta ojú everybody wá là wá so bá a ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lélẹ́yìn àkọ́dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ yẹn Brother, yìí ṣé ẹ mọ̀ wọ́n torí mi mọ̀ wọ́n wọ́n ṣe ẹ̀ fídíò yẹn fún mi ni àfìgbà tí brọ́dà yìí fapá lè ya ó lóun rífùsì láti become a Nigerian citizen ẹni mọ̀ òun ò fi ẹ̀fẹ́ gbọ́ nǹkan tó ń jẹ́ Nàìjíríà ó náà dẹ̀ ní Yorùbá nation yìí pé ká dá dúró ẹ̀yin ọmọ Yorùbá sọ wípé rárá kò tí ì yá ó dìgbà tí Tinubu bá wọn bẹ̀ Tinubu ti wá débẹ̀ báyìí sí kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣé ọ̀sán fẹ́ dòru ni hmm? ẹ wo wàhálà tí ẹ̀yin MC tẹ́ ẹ dá sílẹ̀ báyìí ẹ mọ̀ wípé ti dá wàhálà lẹ̀ gan MC sórí wàhálà tó dá sílẹ̀ yìí títí láíláíláíláí lórúkọ ẹ ti wà ní ìwé ìtàn burúkú nílẹ̀ Yorùbá ó tẹ̀ ti wá dáa tó jẹ́ wípé ìwọ gangan ló kọ́kọ́ wá ìwọ gan ló wá ọ̀nvíìlì nǹkan tó ṣẹlẹ̀ ibi tá a fẹ́ gbé obì sí obì wá lálẹ́ wù ń bẹ̀ ìwọ gangan ló ṣe pàṣẹ obì tó lálẹ́ wù torí pé ìwọ ló ti bá wa send signal yẹn àwọn nǹkan tí à ń pariwo tí à tá ń pariwo tá à ń ṣàlàyé ẹ̀ tí kò yí ọ̀pọ̀lọpọ̀ àbí tó yí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń gbé etí kúrò bẹ́ẹ̀ nítorí ilẹ̀ ṣe yẹn sí ìwọ ló help Yorùbá nation ìwọ ló ṣe wa tó ṣìwà wò tí mọ̀kó ti ṣìwà wò gan ni o ẹ̀yin tọ́ọ̀gì MC àti Koko Zaria àti gbogbo ẹ̀yin ọmọ Nollywood ẹ wo bí MC bó ṣe bá yé Yorùwood industry jẹ́ gbogbo yín wá dọ̀tá ara yín débi-débi wípé ẹ wá ń lérí mọ́ra yín pé ẹ ò lè bára yín ṣe mọ́ after this election ẹ ti wá rí ọ̀tá ẹ ti wá ríra yín gẹ́gẹ́ bí ọ̀tá wípé ẹ kì ṣe ọ̀rẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ many things ti bàjẹ́ cause even ká má tiẹ̀ sọ pé láàrin Yorùbá sí Yíbò tí ẹ̀yin yorùbá bá lọ ń bìlíìfì pé after this election ẹ̀yin you are still expecting àwọn yorùbá tẹ̀ àtàkì àti àwọn ọmọ yíbà àtàwọn ẹ̀yà míì you are expecting them to continue gbẹni wípé nǹkan kan ò ṣẹlẹ̀ ẹ ti ṣe babalá mistake ohun ẹ ti sòkò sórùlé ẹ máa gbóhùn onílé how long is going to take i don't know ṣùgbọ́n nígbà tó bá ṣẹlẹ̀ tí mo bá gbọ́ tẹ́ bá pariwo yorùbá nation àbí kẹ́ máa pariwo wọ́n ti fẹ́ gba yorùbá láàdì kankan láyé kò sí wàhálà ọmọ nánà láàrán síná MC ìwọ ló sòkò sórùlé ó ti padà gbóhùn onílé mo mọ̀ wípé wọ́n ti ṣe fídíò ìdọ́dọ̀ ẹ̀ àwọn ọmọ yíbò àwọn eh, èèyàn tó ń lead second in command Biafra after Kanu Nnamdi tí wọ́n tì mọ́ bẹ̀ yẹn Simon Ekpa òun ló ń jẹ́ ó ti fohùn lẹ̀ mo mọ̀ wípé wàá ti gbọ̀bọ̀ jẹ́ kí tún gbé ẹ e débẹ̀ náà jẹ. By this government, is this election free and fair? Well, Yibo Biafra people in Lagos has been victimized, not just in Lagos, in different parts of Nigeria, from the north to southwest and all that. Their businesses being bombed, their businesses being destroyed, and nobody is doing anything about it. So we are going to show you that uh, the one, the one of the um, uh, talk, political talk, loyalist to uh, loyal to Bola Tinubu, also the the, uh, the president-elect, or whatever they call him, has come to threaten uh, Igbo people in Lagos if they come out tomorrow. And in as much as we are not supporting Nigeria election, in as much as we are not going to be happy with any Igbo person going to validate Nigeria election, because we have taken the role to fight for the liberation of Biafra people, Ndi and Ndi Igbo, We also take responsibility in coming for their defense whenever their life threatened. We don't we do not discriminate just because we have different political opinion and different. ṣé ẹ gbáyé yín ibi tí ayé ẹ̀yin ọmọ àlè ilẹ̀ Yorùbá ń dé ṣé ẹ gbáyé yín àwọn Biafra wọ́n ní torí MC ó mọ rántí fídíò tó yíṣù jáde nígbà tára ń gbé ẹ e, torí election tẹ́ ṣe kọjá ńjọ́ Saturday yìí bẹ́ẹ̀ máa ṣe pẹ̀lú àwọn ọmọ Yíbò ó ní wọ́n fi ṣí iṣu kínní nǹkan tí mo fẹ́ kó gbọ́ ń bẹ̀ ni wípé ogbó Simon Ekpa only only leader afẹ́ni Biafra second in command di Nnamdi Kanu ṣọgbọ́n nǹkan tó sọ sórí mẹ́sẹ̀gì tó fi ránṣẹ́ ó ní àwọn Yíbò ọmọ yíbò ẹgbẹ́ wọn tó ń gbé ní Lagos State pẹ̀lú fídíò tó iṣu jáde ńgbà yẹn ó nítorí pé ìkan náà ni wọ́n àwọn máa support wọn àwọn ò lè fi wọ́n sílẹ̀ kí ẹ̀yin máa attack àwọn ọmọ yíbò ẹgbẹ́ àwọn so they are there to support the Igbos and protect them ṣebí MC Jídé Sanwó-Olú ṣe ni ní kí wọ́n máa pa wá ṣe lẹ́yìn ìbọn sí wa pùpùpù tàbá ti wá ṣe peaceful rally ní Lagos State mo sọ títí títí ẹ gbọ́ mo ní ẹ̀yin ò mọ̀ wípé nǹkan tẹ́ ń ṣe fún eh, eh, yorùbá nation each time two times ta ti wá sí Lagos State pé babalá run signal òun lẹ́ ń sẹ́ǹdì sí àwọn other tribe ẹ rò péré ni ṣé ti rí ṣé ọ̀nà àdán hiẹra ṣé ẹ ti gbọ́ for your information okay yẹn tún play díẹ̀ sí. opinion and different political view. So on that note, after our after our uh, uh, warning tweet today, we are giving officially on a live video warning to those criminals and miscreants in Lagos that have been burning and destroying the properties of Ndigo. You are going to be resisted. I am telling you, this has nothing to do with our relationship and alliance between the Oduduwa nation and Biafra. Today, ibẹ̀ yẹn gan lọ̀rọ̀ tún wà o Imayemi Sam Ekpan Ekpan ó lóun máa tírìtì fọ́kọ̀ọ̀pù àwọn miscreant yẹn àwọn eh, MC Koko gbogbo wọn pẹ̀lú gbogbo ìwà burúkú tí wọ́n wù yẹn àgẹ́sì ibo ara wọn. Hmm èyí tí ó wá sọ ń bẹ̀ ń sìn ni wípé ìyẹn ò affect relationship Biafra àti Yorùbá nation. Okay. Mm. Mm. Mm, ó ń rúgbó bọ̀ <laughs> ó tí notice pé ó ń rúgbó bọ̀ gan ó ń rúgbó bọ̀ seriously ó dáná màámi dádì mi yálà ó sọpọ́tì yorùbá níṣe ó sọpọ́tì yorùbá níṣe ó dẹ̀rí gbogbo nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí yọ̀ ń torí ọlọ́run kí ni ìwọ náà rí sí statement Samuel Ekpan ó ní tóun bá treat fọ́kọ̀pù wọn tán àwọn miscreant yẹn àwọn tọ́ọ̀gì ó ní kò affect relationship yorùbá nation àti biafra tọ èmi ò support àwọn mc o you know too well pẹ̀lú ìwà burúkú tọkọ ń wú káàkiri ṣùgbọ́n ẹ̀yin lè bá mi fi kọ́mẹ́ǹtì sí abẹ́ fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá kí lẹ fí nípa statement yẹn kí lẹ fi ọ̀rọ̀ ìjà kọ́ ọ̀rọ̀ èkú egungun ti wọnú ẹran gbogbo ẹ ti dúró bí ẹsẹ̀ tẹ́lọ̀ báyìí sìn a ní láti jọ yànnà náà ni mo mọ̀ pé ẹ máa expect kí n sọ̀rọ̀ náà ẹ̀yin náà ẹ bá mi kọ́ kí lẹ́yìn náà fi kọ́mẹ̀ntì yín ni mo fẹ́ rí kémi náà lẹ́yìn látara yín ẹ ti rí ibẹ̀ yẹn ni kọ́kọ́ o ǹjẹ́ ẹ ti gbé pé Koko Zaria ńṣe ló mú píkṣọ àwọn Adébánjọ ẹ Ọbásanjọ́. Eh, Ìyábọ̀ Òjó eh, bọ̀bọ̀ macaroni yẹn àti fars gbogbo wọn tí wọ́n sọ̀pọ̀tì àwọn ọmọ LP eighty eight ìṣe ló gbé píṣọ̀ wọn sórí ibẹ̀ tó ní they are all bastard àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá Ìyábọ̀ Òjó dẹ̀ ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ báyìí wípé níbi tí ọ̀rọ̀ dé dúró nísìn for you to be calling ẹ má sọ pé rọ́ mò ń pa ẹ mọ̀ pé mi máa ń láìkì láti gbé yín débẹ̀ gangan gangan gangan ẹ̀yù ẹ má bínú sí mi ó ti fi síbẹ̀ ẹ jẹ́ ń sáré lọ gbé yín ka nǹkan tó kọ ìyẹn tí òun náà ò bá tí ì yọ torí gbogbo wọn náà dẹ̀ yọ gbogbo ẹ̀ sí. ló dẹ̀ pò náà ti yọ o lọ́rọ̀ kan ṣáá Ìyábọ̀ Òjó náà ti fohùn lẹ̀ fún Kókó Zaria o ìpè òkè ṣé àwọn lọmọ àlè àbí àwọn máa jẹ́wọ́ nǹkan tó ń jẹ́ ọmọ àlè fún wọn ṣùgbọ́n before then tí ẹni tí bá ti ṣẹlẹ̀ sí òun o kán lọ mú àwọn Kókó lóòótọ́ Kókó Zaria àti sáré yọ kúrò lórí péjì títara ẹ̀ náà ṣùgbọ́n àwọn other bloggers ti gbé ó dẹ̀ wà lórí ó wà ń gbòòrò ayé ó mà wá ga gan ni o lórí election àfìgbà tẹ́ fi wá yín hàn gbogbo ayé àwọn ìwà burúkú MC Koko Zaria Sego gbogbo yín tọ́ọ̀gì kí lẹ fẹ́ sọ lé ayé dì ẹ sa ẹ bà ayé jẹ́ ẹ bọ̀run ṣe jẹ́ àwọn ìwà burúkú tẹ̀ ń wù fún àwa ọmọ Yorùbá gangan gangan náà láàrin ara wa tá à ń mú mọ́ra pé kójú yín má bàjẹ́ káyé yín má bàjẹ́ kọ́ má jọ sọ wá lẹ́nu àfìgbà tẹ́ gbé ìṣẹ̀lẹ̀ tẹ́ gbé déta ẹ̀rọ ipò tẹ́ ṣe fún Yorùbá nìṣẹ́ ẹ lè ṣe fún àwọn under tribe àbí ooo ẹnu ẹlẹ́wàá yẹn ṣe rí election yìí yorùwùdù ti dàrú lé lórí o mc ti fi torí ilẹ̀ ṣàn bàbá ẹ̀ àti jíde sanwóolu ó ti fi da yorùwùdù rú ṣé o fẹ́ gbọ́ oyè ń bá mi bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ yorùwùdù remain the same o oníkálukú ti ń píṣì tẹ́ǹtì against ara wọn gbogbo àwọn tó jọ ń bára wọn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mc ti fi gbogbo ẹ̀ ó ti torí lóyálìsì tó ń wá kiri ẹyọ ó ti da gbogbo ẹ̀rú ìgboro ti dàrú yorùwùdù ó ti laná àyorùwùdù ti laná ó ti laná wọn ò ṣọ̀rẹ́ mọ́ èpè lóníkálùkù fi ránṣẹ́ báyìí kódà gan wọ́n ti sọ pé wọ́n bára wọn ṣe oníkálùkù ló dẹ̀ ń ṣe ẹ wá wo irú Dayọ̀ Amsa Adayọ̀ Amsa tí ìwọ tá mọ gbogbo nǹkan ìwà tó wù nítorí àkọ̀dárúkọ ẹ lọ títí nínú gbogbo situation tó wà lẹ̀ hmm, Dayọ̀ Amsa ìwọ tó jẹ́ wípé a mọ bí gbogbo oríṣiríṣi nǹkan tó sọ ìwà tó wù tó ṣe ewúrẹ́ ṣe júbẹ́lẹ́kẹ́ ń jalé ìwọ yẹn ló wá bọ́ síta tó wá kọ àbó náà tó ti gbé kúrò ó tiẹ̀ ti wá lẹ́tìkẹ́ gbogbo wọn náà dẹ̀ ń gbé gbogbo wọn gbogbo everything everything everything ni wọ́n dẹ̀ ń gbé kúrò báyìí sìn ó kàn tiẹ̀ sùúyàn ìtì ṣe wẹ́ẹ̀lì ó ẹ̀ eh, kò sí wàhálà à kò tí ì gbé kúrò ẹ jẹ́ kí n sọ fún yín òun rèé o if only ikọ́ tí Dayọ̀ Amusa kọ nìyẹn o if only you know how many people una don kill online if only eh, ó ní It, it baffles me to see people, pages, handles, hidden keyboard bullies, no it or trolls and others who have the time, energy and space to spend on tearing others down, bashing just because you share different views, beliefs and opinion. Ó sáàdì It's okay if you don't agree with me or my views, but it's never okay for you to come to my space, to my space, shit talking bashing, cursing, insulting me. No, that is unacceptable. It's okay if someone says something you don't agree with, but it's not okay to dump all your shit in their comment section so you can be seen or heard. I said what I said. You are no better than the thugs on the streets. Shetiri ti rí wọn pé tọ́ọ̀gì ti pọ̀ jù Amusa náà nìyẹn o. Dayọ̀ Amusa. And ó dẹ̀ pé ibi tá a bàdé yorùwúdù gan ti di tọ́gìrì tọ́ọ̀gì lẹ yẹ ọmọ yorùwúdù jàre torí ìwà yín ti hàn nínú election tá a ṣe yìí ó ti jẹ́ kó yé gbogbo wa wípé àti àwọn MC àwọn ọmọ onímọ́tò tọ́ọ̀gì àwọn ọmọ onímọ́tò àti yorùwúdù celebrity ikọ̀ ọ̀kan náà jọ nìyí tọ́ọ̀gì ni gbogbo yín tó. So, ìyá mi bàbá mi má gbàgbé láti bá mi subscribe Sorry youtube channel yìí tó o bá ti bá mi subscribe ó ti di dandan if you no subscribe to my youtube channel wetin you gain now no forget to click on notification bell o uh -huh. that one go notify you if i upload new video or i dey live uh -huh. but i dey beg you jọ torí ọlọ́run má gbàgbé láti bá mi drop eh, message ti tiẹ̀ síbi comment section torí èmi náà fẹ́ lẹ́ẹ̀ látara yín ọ̀pọ̀lọpọ̀ náà sì ń ka àwọn messages yẹn tí wọ́n ń lẹ́ni tí wọ́n ń pè mí tí wọ́n máa ń give oríṣiríṣi many many things tí wọ́n pick in bẹ́ẹ̀ so má hesitate láti speak your own voice ó yá speak out bá mi comment sí abẹ́ fídíò yìí kí ni ìwọ náà rí situation tó wà nílẹ̀.